هذا كله بذنب يقول سبحانه وكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حربا ومنهم من أخذ بقصيحة ومنهم من خطبنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن واتركوا المعاصي المعاصي والذنوب لأنها تسبب الأمراض الخطيرة فيذكر الله الله سبحانه láti ṣe kọ́lọ́ yé wa wípé ẹsẹ̀ ní máa ń ní orí pa níbi ara èèyàn ó lè pa ìtàn nínú ìdá ètò ti kọ́lọ́ ọba sàkálẹ̀ ọjà rárá tó lómi nídàra tó ti fẹ́ dà ọ̀nà ní àlàáfíà àlàáfíà yìí ìyá bá lè lápá lára rẹ̀ olùdíje ní àlàáfíà ẹni bá mi kó mú àwọn àmọ̀ràn ti lọ́dún níyà wa àìsàjọ́ ṣẹlẹ̀ sí ẹ lórí ara àbáyìsàjọ́ ṣẹlẹ̀ sí ẹ lẹ́nu àbáyìsà ọ̀pọ̀ ìdánilọ́lá lẹ́yìn ọ̀pọ̀ ọlọ́ọ̀ba tí ẹ bá wọlé bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àìsàn irú ìwé lè àwọn àìsàn tó ṣe gbé ọlọ́run bá lólo olùsábà bí bá lólo olùsábà bí ikú lọ́pọ̀lọpọ̀ á máa nínú òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn yìí ẹnu àrùn ìyàpá máa ń fà ẹ̀jẹ̀ àwọn àpẹẹrẹ sọ́tọ̀ irú jẹjẹrẹ èyí tó ti fi máa wáyé látàrí àtùkọ́ lórúkọ mi kéèyàn máa lọ fíìsì gbà ìyẹn tó kẹ́kẹ́ lára àwọn ẹ̀sẹ̀ tó fẹ́ bí twenty àti jù bẹ́ẹ̀ lọ táwọn tí wọ́n kọ́ nípa ìlera tí wọ́n kọ́ tó fẹ́ lábẹ́ kéèyàn máa fíìsì gbà bí kéèyàn máa mú àwọn ọtí tọ́jú ìdá kẹ́kíkà nínú àwọn ẹ̀sẹ̀ lúrú ìdọ́sígbọ́n lè dá sára á rí pé apá lọ́pàá eléyìí nígbà tí ọba alẹ́ dàá olùsè gbogbo ọ̀gá tó lè pa ẹran olùsè lé ọ̀gbọ́n ọlọ́dọ̀wọ́lá tó ń kú ilé ilé ìgbó ìlẹ́sẹ̀ ìlúdà ẹ̀dá sì ọwọ́ ara nípa ọ̀gá pàpàrọ̀ ẹ̀dá sì ẹwà lọ sìgá àbí òkòkòrò tó jẹ́ sí kìlá kẹ́míkà kódà sìgá yìí wọ́n ní akóba ẹ̀dá pàǹtà àti gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá tó lè láti fi rìn lẹ̀ ìmọ̀ àti ìfọ̀rọ̀ nípa omi tí ń bẹ lára ọkùnrin. ẹ wá wọ ọjọ́ ìṣẹ́jú ti nílé wọn bí wọ́n tó ibi yóò ti máa ka ẹ̀ láyà á máa ya ẹ̀ lẹ́nu nípa tó ní ẹ̀ bá kú nípa ní ìdágbọ̀n kan wọ́n máa bọ́ síbẹ̀ wípé sẹ́ẹ̀tì ní ti ká yìí o òun ló kó pápá tó tó lè pàjẹrẹ pẹjẹrẹ àti àwọn ẹ̀sán míì lọ́kàn àti àwọn ẹ̀sán kúkúrú oṣù lè ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ àwọn èèyàn yóò máa mú àwọn ìlú kúrò wọn. ẹ̀yà dọ̀dà ẹ̀yà rúta ọ̀rọ̀ láti gba pápá ìwé ìyapa nígbà míì ìmọ̀ ẹ̀fí máa ń lapa ẹ̀fẹ̀ ọmọ máa ń lapa ní ìlàgbàtà ọ̀rọ̀ àpọ̀ lára pẹ̀lú kẹsàn-án jẹjáde. bí irú ìbálò ọ̀nà ìlú ìgbésẹ̀lẹ̀ àkọ́kọ́ nípa rẹ̀ nígbà wà àwọn ẹ̀sọ́ oríṣiríṣi bíi títẹ̀ka àwọn ìbàjẹ́ ìdíṣẹ́rí akọ̀ wá nípa gẹ́gẹ́ bí àkèrè kí ẹ máa kọ́ ọkùnrin àtòkèrè kọ́ máa ṣe ìbálò sí ọ̀dọ́ tí ó bá ṣẹlẹ̀ àwọn. wọ́n lé wà àbí ìbádọ́ ìkéyàn bá lọ fẹ́rẹ́ lò àìbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ kéyàn bá gba ìjọ ọkùnrin jáde láì rí obìnrin láì dájú pé ẹ rí oníkejì kágbà. àdébí sọ̀tọ̀ bá àtúntà ó ti tòun lọ fún wa nítorí pé òun dàbí àpò àti kólúkọ́ tó òun ló tó tòtò dá aláǹkà ló tòtò ọwọ́ àwọn tó ti bìí máa jáda rọ̀tùmọ̀ ọ̀lọ́ àdébí àbáwọ̀ àtúntà ìṣòro rọ̀ ní ọlọ́run وفي جرى صلى الله عليه وسلم قبائله لم تذهب الفاحشة في قوم قط ìfàjẹ́ pálapàla ìbádọ́ òkùtọ́ kò ní hàn láàrin ìjọkan rárá rá o káṣíta yóò rún nínú bíhà níbi tí wàá fi máa kéde rẹ̀ ẹ̀dá tó fi wọ́n wá kéde rẹ̀ láwùjọ wa báyìí kódà tí wọ́n fẹ́ lè ṣe obìnrin oníhòòhò síbẹ̀. ẹ̀dá kò kí ni àlàkọ̀ obìnrin oníhòòhò pẹ̀lú táyà ọkọ̀ àti táyà máa wọ́n fẹ́ polówó òkú ọ̀yà obìnrin kí ló ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ẹ̀rí ìbẹ̀jẹ̀ òní hàn pálapàla òní hàn láàrin ìjọba bíbí bí wọ́n máa tẹ̀sẹ̀ láàrin ara wọn ilẹ̀ mẹ́ta bí i mọ̀tò àìrò àbí kíkó ní ọ̀sẹ̀ ká ìgbóni oríṣiríṣi táwọn máa lólóṣèlú kan ní àbónílé ni yọ ọ̀sẹ̀ ká láàrin wọn ni wọ́n àti àwọn ìta ìlú àìsàn ojúrẹ̀ rẹ̀ àìsàn bìtìbìtì tó ibi tí wọ́n bá ń pe èkó rẹ̀ gan èèyàn máa ń gbé a ah, kíní yìí ń há ẹ̀lẹ́nu àwọn èkó oríṣiríṣi ni wọ́n máa tún bí àwọn ẹ̀lẹ́ rẹ̀ jáde èyí tó ṣe wípé láwùjẹ́kùn bí abúláàbí ti bọ̀sẹ̀ bí ẹ̀ mọ́ lọ́wọ́ ìwá ẹ̀sẹ̀ yẹn ò wáyé fáwọn bàbá ńlá bàbá àwọn èèyàn tó ti wọ́n ti lọ sáájú ìgbàdọ̀lọ̀ ẹ̀yẹ́ ló ti ọlọ́wọ́ bá àti sẹ́rí ìlànà ẹ̀sẹ̀ èyí tó ti fi ní máa wáyé lára o kìí ṣe wípé ẹ tí àní nìkan ni táàkiri pé ìyapa ní ń fa àtúntò táàkiri ń tẹ̀lẹ̀ lápẹẹrẹ ní ìsìn bíi kí àwọn aláṣẹ máa sùn dúró fún yẹn tẹ́wọ̀n pẹ́ẹ́tẹ̀ nípa irú èlé yẹn nìyí àti ògbésí ẹsẹ̀ wọn dáa ní ìgbà èkú tí bá ní ẹ̀rù ti wáyé ṣùgbọ́n ìdí ọ̀wọ́ ayé lára òyìnbó ayé ní pàtẹ́ẹ̀tẹ̀ bí bí irú àwọn ẹ̀sán ẹ̀sọ́kọ̀ irú yìí tó ti fi máa ń ṣẹlẹ̀ síyàn àyẹ̀sẹ̀ ọkàn yìí òun lè jẹ́ àtẹ̀lẹ̀ ọ̀ bí àtàtì títàmì lórí àti àyùmọ́sù àti kábíyà olùkọ́ ọkàn yẹn wọ̀nà àyè àti kí ojú lápá láàrin yẹn. gbogbo ilé yìí náà padà nípasẹ̀ ìyapa ní máa fi wà ẹ̀gá dàgbà ẹ̀jẹ̀ àwọn olàfẹ̀rẹ̀ ẹni tọ́mẹ́ẹ̀tì pákínú tọ́mẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ lóògùn ní àyàpá ọlọ́run tẹ́tẹ́ ní ọgbọ́n náà kọ́kọ́ yàpá ọlọ́run náà olóògùn yóò káìsẹ̀ olórọ́dù àìsẹ̀ sínú olórọ́dù kátólọ́ ìgbà àìsẹ̀ o kí láìsẹ̀ náà ọ̀hún náà ní ó ti di òpin dán téèyàn bá ti di òpin dán ọ̀sán ọgbọ́dọ̀ ti gbègbè ní ọba dẹ́dáná ní ó ti tẹ̀lé àmì ìtàn ìyẹn máa ń gbé àtiwá nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà wọ ọlọ́run wọn sábà rún wọn mẹ́sàn-án ṣe ọ̀pìn àìlẹ́ wọ́n tẹ̀lé ìmúdí àṣẹ ìdánwò ń kà fún wa lórí ọlá àtàbílá ìsìlẹ̀mọ́ àní sàlátù sàlámù àlà nàbí yìí náà alọ́sọ ọmọ káfàrà sùlẹ̀mọ́ rẹ̀ sùlẹ̀mọ́ tó ti ṣe kékeré o wọ́n náà ti ń tẹ̀lé ọmọ yìí náà káfàrà o. àmọ́ àti sáàtì yẹn ni kékeré ti wọn yóò àṣìwò nàdínà sàṣẹkà wọ́n kó àwọn èèyàn ní àkàtì wọ́n máa ọ̀rùn àti wọn sáà kọjá ní fún mọ̀lẹ́kà méjì nípa bílẹ̀ ọ̀sẹ̀ harun àti bàrú wọn àwọn méjì ọmọ yọ ní mi ní àádé ní kú ẹni ní ìdá ní kọ́ ẹ̀ ẹ̀ kúrà tí wọ́n ti máa sọ ìnáwó náà ló fi àdéhùn làwà torí bẹ́ẹ̀ obìnrin pé ká ìsẹ iṣẹ́ tó rọrùn rẹ ní ẹ̀tọ́ di oníṣẹsùn ìṣẹ alábàtì ó sọ wọn kọ sí ìbèrè ní ọba dẹta rẹ ìdádọlà ẹyẹ ló ṣe ọlọ́rọ̀ ọba ẹ wá wẹ ní ti dán dáhùn lára ẹ náà ìyapa máa ń fa àwọn náà lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin pé ẹni tí ó tó pèlè àtẹni tí wọn sa iṣẹ́ tí ṣiṣẹ́ máa dáhùn ṣiṣẹ́ máa dáhùn lára ẹ ìyapa lè fà nígbà míì ẹ̀rí ẹyẹ ló ṣe ọlọ́rọ̀ ọba kí lílẹ̀ nínú gbàgbọ́ tó ti pé tilẹ̀ yẹn wà lápá nínú ìjọ ti yẹn tilẹ̀ yẹn wà lápá èèyàn oníṣe ìbáàdà àdúgbò ti tó àdúgbò ti yẹ lílẹ̀ yẹn máa yá pa èèyàn níbi ìtẹ̀lé lánàá tẹ̀lé sọlọ́mọ́ àrùn òṣèlú ọwọ́ apàdàjà sí nígbà tí ẹni tó jẹ́ òpèjẹ́ bá kó àwọn òru rẹ̀ yọ tó bá ta àtìyàn báyìí yóò dáhùn lára yẹn ìdísmìlá ìkọ̀dárí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ ọba pé àkọọ́lẹ̀ ṣé yọ wáyé èyí ni gbogbo òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ o ọlọ́run ọba sùhánà ọkọ̀ nípa àwọn ènìyàn ilé wọ́n yẹ dáa ní àwọn ẹni ní gbogbo àti wọ́n máa lọ fọ́nọ́dọ̀ àrùn àti màrún ìyẹn wọ́n ikú nàbí ní ìfẹ́ wọ́n tó ewu tí wọ́n fi sí òfin yà láàrin ọmọ nìyà ìyàwó rẹ̀ òun ni wọ́n máa ń pè ní tí wọ́n wọ́n máa sùn kéyà láàrin lọ́kọ̀láyà ọlọ́run ni wọ́n bá hùn bí lọ́ọ́ rí ìdájí ìhìn àhàdé ìlà ìlà wọn ò lè fi dẹ́yìn òògùn yìí àtàtì wọn ò lè fi kóòtù lábẹ́ mi fẹ́ àyàtì pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ìgbà dọ̀lọ́ ẹ̀yà ló ti ọlọ́run ọ̀rọ̀ àti ìkúnjẹ wa wípé tí ìyàbá tẹ nínú ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìdọ́lẹ̀ dáhùn láàrin rẹ̀ níbi tó máa ń wáyé pẹ̀lú bọ́jà tí ọ̀rẹ́ ìyàgbé sì èyí lọ bá àwọn òbí náà ṣé wọn ara rẹ̀ àwọn ẹ̀dọ̀ bá àwọn ẹ̀dọ̀ bá adágbègbà àwọn ọlọ́pẹ̀ ní adágbègbà òun lè tó ṣe wípé òun sọ ọjọ́ ẹ̀lẹ̀ lọ́la ọlọ́pẹ̀ ní kò hàn àti ẹ̀fọ́ lọ bá àlẹ́ àbúrò fìyè òun làwọn ẹ̀ tó ṣe wípé àwọn sọ ti òun làwọn tó wọn bá sọ ẹ̀rí ẹni àwa bẹ̀rẹ̀ gbogbo àwọn òògùn rẹ̀ àtàtì rẹ̀ nígbà tí ẹ lọ́ọ́ fa ikọ́ rẹ̀ o èèyàn bá ń tẹ̀sí lò láti rẹ̀ yọ àjà tó ń gbà kí wọ́n padà kó bẹ̀ èèyàn padà gbádùn kẹ́yìn. ẹ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wọn máa ń lọ padà gbádùn náà ni sọlọ sọ wípé mọ̀nì sọ wípé òun mọ nǹkan tó ti rí tọ́lọ́ bá dá gbígba àbẹ́lẹ́ ọbọ̀ òpinna ọwọ́ àgbà onítọ̀ òun lódodo irun tọ́sọ fọkàn ní káfàrọ̀ bíi máa anzalallahu ala muhammadin irúfẹ́ níbẹ̀ ó ti sa ẹni gbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam aqulu qawli hadha astaghfirullah li wa lakum ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استكبروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى ẹ̀yọ́ ń tọ́ ọ̀rọ̀ àti ìyapa ó lè fa ìtọ̀ lára èèyàn ní àgọ́ ara èèyàn. ìyapa ó lè fa ìtọ̀ lágọ̀ ara èèyàn nínú àwọn oríṣiríṣi àìsàn ẹ̀mí ìdáni máa ń wáyé òun náà ti mọ́tòlì ti tẹ̀lé wọ́n ní kálíṣọ̀ ló fọwọ́ kárẹ̀ ìyapa náà máa ń fa òun náà lọ́pọ̀lọpọ̀ gbà. Ìyẹn ìyapa ọlọ́run máa ń pa àná ọjà pípé sí rẹ̀ yìí ṣe wá sí rẹ̀ yẹn lọ. ìlànà débi sọ̀rọ̀ wá sọ́lá ìyẹn tó parí olùjẹ́ sálẹ̀ lọ́dún fún ọ báyìí. àìbẹ̀dẹ̀ ti ẹ̀kọ́ inú ìlànà débi sọ̀rọ̀ lọ́ àrùn sọ̀lọ́ òun ti kí àwọn àtìsí ní gọ́ọ̀mẹ̀ntà tẹ́lẹ̀ èdè kaba ti láàárọ̀ nírọ̀lẹ́ àìsí olùjẹ́ sábà ti wọ́n sí àlejò lọ́dún fún ọ báyìí. ìyẹn fẹ́ wọlé ẹ̀kú اللهم إني أعوذ بك من الخبز والمغادر torípé làwọn ṣe ẹran fíìmù ń bí ẹ̀rí àti àlejò tó lè fọwọ́ fáyẹ̀ látara rẹ̀ èyẹ fẹ́ jáde ilé ìsọ̀tàdúà bákan náà èyẹ fẹ́ jáde ilé rẹ̀ bí gbogbo bísímìlá ìdáwà sẹ́lẹ̀ àlọ́lá wọlé àtàwọn wọlé àtúwọ̀ dàbí nàìjíríà ìlú àti àyè sábẹ́bí tó lọ́wọ́ àtàlágbọ́ tó ní ẹ̀rí ilé iṣẹ́ àwọn àti sáà ni ọ òtí ń lọ fẹ́fẹ́ èyí ṣe ọlọ́run ti sọ omi ní àbòbò òtí ń lọ fi ṣe torí ṣe ṣe ti bílá fún ẹ̀rí àìsírò àwọn ọ̀fẹ́ báyìí ọlẹ́jẹ́ ká ti sáré ọlẹ́jẹ́ ká lójọ lọ́rọ́ lóyè bẹ́ẹ̀ náà ni àti kiri tá a bá ṣe lásán ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò ti báyìí yóò ti ti kò ní ìgbèrè fáwọn ọba ó lè lóun ìyàwó òun gẹ́gẹ́ tó tó ti ní tó òun tó jòyẹ náà ló bá padà ní kó fi òun sùn là ó sì lè jẹ́ ìyá rẹ̀ ìyá tó yẹ kó fi rọ́ọ̀pá tí ọba rọ́ọ̀pá láti jẹ̀ tó wá ti gbé irú àlọ́ fún ìyá lówó nígbà yẹn ìyá yóò tó pa yóò sì ní o lọ́gbà wọn pé kò lẹ́kọ̀ọ́ nípa àlàdà níbi sọ́kọ́ bá aṣọ lápẹ́ ní ẹ̀rọ alára ojú ọ̀fẹ́ kọ́ bá wulẹ̀ kọ́ kó jẹ́ ìyá kó kó sì sì ara kó tó tọ́ bẹ̀rẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ kò jù bọ́ tó bá ti jàlá dáadáa ọ̀dọ̀ ọlọ́run tó ti wá kó fi fún yẹn kó dúpẹ́ bọ́lá òun lórí ẹ̀ ìyẹn òye. ẹ ìtàdúà ó tó di pé yẹn ó tún fi kéèyàn pa ó lè jẹ́ sábẹ́jọ lọ́rọ́ lórí ẹ̀ àbí yẹn fẹ́ jẹun èèyàn tàdúà àdúrà wọn náà lè yẹn ó ti bísímìlá ẹ̀ náà ìwọ kú jùlọ ẹ̀rọ kò sí wàhálà bárakàtì láàyè bẹ̀ ọ́ bísímìlá wọn náà lè yẹn ó ní ẹgbẹ́ ìdílé báyà sí sáà ní màmá yẹ̀ láàyè àlejò náà yẹ̀ láàyè. ayé wàhálà ẹ̀yẹ́ ń tẹ̀ ọlọ́wọ́ báwò ìyáta yìí ló lè jẹ́ kí ìfọwọ́bani àtijọ́ lọ́kọ́ sẹ́lẹ̀ téèyàn máa wá wà ìfẹ́ ọkàn téèyàn máa rù mí. Adága tọ́bajá sí pé ẹni tí wọ́n sà ní nǹkan yìí tọ́bajá sí pé àwọn alásàtì ni wọ́n rí àlùjọ ló yẹ sí. Tí ìyàpá bá ń bẹ láàrin yẹn náà ó lè jẹ́ sábà tí mo tó fi dáwọ́. Àyẹ̀bẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ ó lè já sí bí àlùjọ ló tí wọ́n rẹ̀ yẹn àtùjọ tún yẹn ni ẹnìkan ti bóòlù dábà tẹ́lẹ̀ ó wá dé ní ẹ̀sán. ọwọ́ àtúnṣe ilé ìwọ tó fi wò ló tẹ́lẹ̀ ọlọ́run yọ mú yẹn bí ìjọ tó ń pa alápàdé pé kò ní sáàbì sẹ́ni tó ń pa alápàdé ẹni ọba rí bẹ́ẹ̀ ni ó fi ní sùdà kàdáàdìkà bọ́lá àwọn náà rí nìyẹn ó lè gbé ìlà àdàlà ẹ̀yìn ọdún tí wọn lọ́wọ́ ọ̀la nínú àìsàn ọ̀nà tí máa ń tẹ̀lé ọ̀nà ìdájọ́ àbàlẹ̀ ẹ̀gàn nínú ìyá apalẹ̀ ọ̀nà ẹ̀sìn máa wà òun ni kéèyàn máa bínú dáadáa tọ́lọ̀ òfin fún yẹn jápánì ọlọ́run kí arísí ti fún yàrá ló ti jẹ́ tó fi lè pọ̀ lọ́dọ̀ rẹ̀ tó kéré lọ́dọ̀ rẹ̀ ìyapa nìkọ̀ yẹ kó lè rí bẹ́ẹ̀ sí ìmọ̀nì yẹn bá ti dédé àìsàn hasan ìlú ọlọ́run yẹn tẹ̀yẹ̀ náà padà ní kíni òun tó ọlọ́wọ́ bá sùhánù ọ̀tá alámọ̀lẹ́ pé àwọn ìyàtúndún náà mẹ́ta alámọ̀ àti àwọn ọmọ ọmọ mi kọ́ bí wọ́n fẹ́ gẹ àwọn èèyàn lórí wọn bọ́lá wọn bá fún ọ nínú ọ̀la rẹ̀ ni ìmọ̀ àtírú sí mi bọ́lá wọn bá pín ìyapa ni ó lè dé kí ìyẹn padà pọ̀ sí àìsẹ́ àìsẹ́ mi èyí tó ń pè ní àtàkà ẹ̀rí ẹ wá rí ẹni tó ti yí pé à ń pẹ̀kẹ́ rẹ̀ náà ẹ̀gẹ́ yìí bẹ̀rẹ̀ ni lápá lára tòun náà látàrí ìyàpá sọ́lá wọn bá sùn tóun náà bá jẹ́ ní sọ́sẹ́rì kù lọ́dọ̀ ọlọ́run ọba hàn tóun náà yàpá ẹ̀jẹ̀ yẹn máa ń lápá lára rẹ̀ tí ó sì ṣe é tuta tí ó tẹ̀lé sí àgọ́ ara rẹ̀ ọlọ́run ọba hàn ọ̀dà àdàtọ̀ ìwé kàtẹ́bí wà sọ wọ́n lù ní sọ́ọ̀tì ká pédé ìdá àgbàdo wá ìtọ́ ọlọ́run ọba hàn sọ pé mo wá ìtọ́ ọlọ́run fún òdìdí akúrú ẹlẹ́gàn nígbà tó máa ń pẹ́ ẹni tó ń bá alápá lára rẹ̀ ìyapa lè fà ó lè wáyé pẹ̀lú yàrá lórí bí ojúlẹ̀ tí wàá nígbè ní ọkọ máa dáa máa láre yàn tí ó oṣù ta àìsàn tí ó kó bá tó àárẹ̀ àwọn àmọ̀ràn ọ̀tún lẹ́yìn tó tọ́bi àyà àwọn ìṣẹ̀lẹ̀ ìwé kan bá dáa mú ìyẹn mu ìgbé yẹn bá fi wéréwéré bí ìgbé yàtọ̀ yàtọ̀ mọ́ rẹ̀ lára bí kọ́kẹ́ máa rìn káàkiri bí kọ́ máa dákọ̀ gbogbo orú fẹ́ bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sí yẹn pẹ̀lú sábà ti gbé ojú làmàlà rẹ̀ àbẹ́yẹsà àgbà ara mi àbẹ́yẹsà mi ìyẹn máa kí àtiwá nínú ọ̀rọ̀ sáà níbi sọ́lọ́ láti aláwùjọ nípa pé àti ojú a máa láfa látò ara tí ó kó ìlera báyẹn látò ara. òjijì ọlọ́run sọ́lọ́ láti aláwùjọ ọkọ̀ fún àtúbọ̀ mi sọ̀rọ̀ lẹ́yìn rọ́bì ọlọ́run tẹ̀lé àjà. òdìmọ́ọ̀dì àrọ̀ àjùkáàdọ̀ bá ní àkì lọ́ọ̀rí àjà tòsí ìbò àwọn ọmọ arákùnrin mi alárakùnrin àdéhùn lẹ́ni ká sáwọn ìpínlẹ̀ àbíkà ọ̀lẹ́ ọ̀rọ̀dì aláàbùdá làánì òun arákùnrin rẹ̀ ó ti tẹ́tí wọn fi kẹ́ báyìí náà tòsí ìbò ọmọ ìhájá tòdákẹ́ kan ju wọn ni kí ni ìjà tó dé bá wọn kí ni bá wọn ni tó ti lọ́ ni àtúmọ̀ nílá kì í ṣe bẹ́ẹ̀ o kì í bẹ́ẹ̀ o wọ́n la kí nílẹ̀ àyè náà tó ṣẹlẹ̀ ọ̀ ojú ni ojú lọ lápá lára ọ tóbi wá lọ fà tẹ̀sí kọ́kọ́ lọ́wọ́ àdùnnálá pé kó mọ̀ wò sàdúrà fáwọn ọmọ yẹn tí wọ́n fi yí padà ìbádọ́là ẹ̀yẹ ń tọ́ lọ́wọ́ ọ̀la káwọn náà wò pé àtọ́jú àtọ́jú lápá lára ẹ̀ níbi pé yẹn ń bẹ níbi pẹ́ tó ti fẹ́ kì í ṣe nọ́mà wọ́n ti ṣàyẹ̀wò wọn ò ní ní kankan pé nǹkan ń ṣe é nì ìbádọ́là ẹ̀yẹ ń tọ́ lọ́wọ́ ọ̀la àní ìyapa ó lè jẹ́ ká ẹsẹ̀ mi kọ́ ṣẹlẹ̀ sí yẹn tó lè fi ojú máa lapa lára yẹn tí àbá bá ń bẹ lára yẹn nígbà míì pẹ̀lú yọ̀dọ̀ ọ̀nà àdébí sọ́lọ́ àtàlákó sàlàyé lílapá ojú ó lè bẹ̀rẹ̀ rí ojú ó lè ṣẹlẹ̀ sí yẹn tó wà lókè báyìí tó lè jábọ́ látòrí ojú àdébí sọ́lá láti àná kódà wọlé wáyé tó ìkọ́lọ́ wọlé lòún sábà fi àdébí sọ́lọ́ àlùsọ́lá tó lè fi lu rọ́jò lálẹ́ kọ́ra ó lè fi yẹ wọn lọ sáré. ṣùgbọ́n pàlọ́pọ̀ ọgbọ́ yé wọ́n máa ní ojú àjẹ ojú oṣù. èyí tó ju bẹ́ẹ̀ yẹ ọ́ àwọn olùkọ́ ọdẹ ń pè lájà àti ọdẹ ń pè lòlò. àwọn èèyàn tó ń lọ àbìtẹ olùkọ́ ń pè lájà èyí lè kẹ́ fún lébọ bẹ́ẹ̀ ẹnìkan làjẹ ẹnìkan ló wọ́n lọ àbìjọ lù lẹ́sí tọ́wọ́ nínú oríṣiríṣi tẹ́ ń pè wáyà. ojú yìí òun ló tún tọ́ lápá láàrin èèyàn ojú méjì nìkan onítẹ̀mbẹ̀ tó ti di ojú ẹlẹ́gàn lánìtì láti máa bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ojú ẹlẹ́gàn kò lè lápá láti rẹ̀ gbígbé gbòòdò ti wá rí fún lágbájá ìdí òkèlè báyìí lé ojú ìtàgé rẹ̀. ojú kejì òun náà dàní àyínú lè mọ ìjìbà ojú tó ti kó wò ká á kiri ìbà dá pọ̀ irú ojú bẹ́ẹ̀ yẹn fẹ́ fáwọn sọ̀hábà ìgbésẹ̀ ní ìbà dá pọ̀ láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ ní ìbá wò ká ìwọ lọ sí abáyé kéèyàn bẹ lọ́wọ́ pé bára ká lọ́wọ́ bí ọlọ́wọ́ pọ̀ nínú kéèyàn bá ti bẹ̀ níṣẹ́ ọlọ́wọ́ tàbára kan ní ara ojú ojú ò ní lábala rẹ̀ ni. ṣùgbọ́n ní kìsọ̀kọ̀ báyìí sọ́lá náà wà àdìsí ń sọ nípa ìlàpá ojú kìí ṣe ìpínlẹ̀ ohun lílàpá ojú yẹn lílàpá ojú ti máa ṣẹlẹ̀ níbi ìfẹ́ tó wà láyé ó sàárè láti gbogbo eléyìí yọ wáyé pẹ̀lú yàpá níyẹn bá gbá àtìkìrò ẹnìkan wà gbá àgbà lọ láti fọmọ bíbẹ tẹbi àwọn òbí tẹsán ti láàbí sàmùmáàbí ní nkúlì ṣàìdọ́ọ̀nì wàhálà wọn ní nkúlì àyìnì làmà. káàbà ti wá sọ yẹn ẹni bá tẹbi sọlọ ẹsẹlá a máa ti bẹ́ẹ̀ fọ hasan àti hussein àgbè wọn lọ tí wọn àti bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn lọ. jọba àdúgbò wọn ti sè gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni nàbí láì mọ̀rọ̀ عليه الصلاة والسلام جميعا عباد الله أن يرد الله وبا على سيرجع سامي فليواجه نبقى سيابا فإنه كي يجلب إيمان كي يجمع عندك لقى لقى كي يجمع يقاتلنا النبي صلى الله عليه وآله وسلم رواية سامي تأكل قري òun lè tó ṣe pé ìrònú jíròrò máa wá sí yẹn lẹ́nu kí yẹn máa bínú tí wọn lọ́wọ́ lẹ́nu nílé ní bóòlù wo ti máa ń fi di ìwà ìdí gbogbo gbà ẹ dákun sí ìwà ìdí tó ń fi di ìwà ìdí àdùn jẹ́ndẹ̀ tó bá bá tẹ̀. ọ̀dà torí bẹ́ẹ̀ wo wọ́n lọ kí ló kún débẹ̀ ìyá gbáyì ìgbà kádàrà. lílẹ̀ ni bá ní òsì èèyàn bá bẹ́ẹ̀ lọ kó lẹ́ẹ̀ fi gbìyànjú bóyá tẹ wọléwọlé ní ọkọ ni bóyá yóò máa tẹlé ni bóyá yóò máa kóyè tuntun títí káàkiri bóyá yóò máa tò kí ni bóyá yóò máa jíjí dání. ìyapa nìyẹn ni pé lílẹ̀ mi ó lè jẹ́ kí òtún wálẹ̀ mi yàn kí ẹ̀ padà lọ sí ara rẹ̀ bàdàbàdà torí bẹ́ẹ̀ jẹ́ ká fara fún yapa ìyapa ó lè fa ẹ̀sán sí àgọ́ ara lóbi àti tá a bá rí àdéhùn lọ fẹ́ kúlẹ̀ láwùjọ ojú méjì lọ yẹ ká fi wò ká gbójú pé ká yẹra wa wò tí a ń ṣe déédéé nípa ti ọlọ́run àti má ti ọlọ́run tọ́ba ti bá ṣe déédéé á tètè padà ibi ìmọ̀ àti déédéé tí ọlọ́run ká máa ṣe má ti ọlọ́run ká máa jì ọlọ́run ó fi àpapọ̀ ọlọ́run ó mú ìṣẹ̀lẹ̀ àyẹ̀rí òkú o. ìkejì lọ́wọ́ ẹ máa yẹra wa wò sáyẹ̀fẹ̀ wá yọjú. ká gbà yí kò sí ìdàgbàsókè náà ọlọ́run fẹ́ fi gbé ipò wa dájú. méjì yẹn la gbọ́dọ̀ máa fojú wò tèmi ní ẹgbẹ́lá ní o lásàfífà ní o mọ́típọ̀ ní o àbí kòrónà fáyọ̀sì ní o tí wọ́n tún lè pariwo ní ìsìn afá ẹ̀dá ẹ̀jẹ̀ ajẹ́ra wa wò ẹ̀jẹ̀ ajẹ́ra wa wò pàápàá jùlọ kábàbà pé àdìsí àtúnlá ìfúnná ọmọ ta ọmọ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tètè bá ìtàgọ́ bá fi hẹ̀ láwùjọ tètè bá ń kéde rẹ̀ òjòjọ́ padà tẹ̀ká láwùjọ yẹn àti báwọn ọmọ ní kọ́ wà láwùjọ yẹn kájà òkè àwùjọ yẹn àwùjọ sọ àrùn ìgbóná gbogbo ẹ̀ náà kò lójútu náà ẹ wọ́n ìgbọ́ fúlẹ̀ gẹ́gẹ́ ní China nísù olùdókìní ìntajà ìnsọmọdìẹ ìntagbàlagbà ìnsọmọ kékeré gbogbo kẹwọn lọ́fẹ̀ẹ́ wọ̀ sàn ó sì fẹ́ tó ọ fi ń kú torí ẹ̀ ẹ dábàá ẹ̀jẹ̀ ká yẹra wa o ẹ̀jẹ̀ ká rọ́jà ọlọ́run ọba sùhánà wọ̀ dàáyàrá ẹ̀jẹ̀ ká ronúkú àdájọ́ ogun pálapàla ti fẹ́ lọ́wọ́ ẹni kan fẹ́ wá fani mẹ́lì máa ṣíyà òfin lónìí àrùn nítorí pé yàtọ̀ àti máa ń sì jẹ́ra dànù ní o wọ́n tún xìlù nífọ̀ níbi máa ń sọ ìdí àjẹkálẹ̀ ọlọ́run dákùnmájẹ wáyà ọlọ́run dákùnmájẹ wáyà ọ̀hún. اللهم ربنا اشف عنا العذاب إنا مؤمنون اللهم وفقنا بتوفيقك وأجدنا بتأييدك واغفر بصالحات أعمالنا يا رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين قوم إلى صلاه ورحمة الله وبركاته